rákà lé ní ìbẹ̀rẹ̀ àwọn náà ni ó sì ní òkun. bí ọjọ́ mélòó kan sẹ́yìn òun là ń sọ wípé a fẹ́ bẹ̀rẹ̀ imtihan ápẹ̀rù sáyà fún ilé tí ó ìyàwó ní ọ̀lídé pẹ̀lú ètò ọlọ́run ọba àwọn náà mọ̀ yín pé ìtìhánì yìí òun náà ló fi máa ọlídé tí ìmọ̀ wáyé ní gbogbo inú Ramadan. tí ó sì ní fún wa láǹfààní láti tún lè máa ṣe dárúkú eléyìí tó máa ń wáyé ayinal maghribi wal isha fi jami'il ayyam المخصوصة بالدروس في هذا المركز àwọn ọjọ́ tí a sàlẹ̀ tá a yàn láàyò lọ́tọ̀ pa á máa fi ṣe ìdánilẹ́kọ̀ọ́ láàrin mọ́gìsì dáa kò ní fún wa ní ìgbàláyè ní àwọn àkókò náà nígbà tí a bá ti wà nínú Ramadan àwa dá ọpẹ́ fún Ọlọ́run ọba ọba tí ó ní ìbẹ̀rẹ̀ ní ìgbà lórí ìdíje òun náà. ó fẹ́ wa mọ̀ lórí àlàáfíà ó tún fẹ́ wa mọ̀ lórí pé orí tá a wà lánàá náà la fún wa ó fẹ́ wa lórí pé. atumariri ti jẹ́ ìmọ̀ eléyìí orí ńlá ni ọpẹ́ ní wà lọ́dọ̀ náà ọ̀gá náà. nínú ọ̀rọ̀ àwọn akádà àwọn ẹgbẹ́ ìgbàdí wọ́n ti nípa ọ̀rọ̀ náà tí ó lọ bá wa ẹ̀yìn nípa ìlú ọ̀dọ̀ ọ̀dọ̀ ọ̀rọ̀ nínú akádà قال ومن في طلبه هذا الاسم كانت له الجنة السؤال ثم لا ينادي قال الرسول أن الجنة الجنة الجنة kagbara tó lọ́dọ̀ náà pé ó ṣe ìgbà ìlú ìtawà ní ìbáwà wa la ó bá tà lẹ́nu wa. àti pé láti mú àdúgbò náà ní ọ̀nà ẹ̀mí abẹ́rẹ́ ọ̀bà ìjọlá. ìbéèrè ẹsẹ̀ ìyá wa ní ọ̀nà àdìsẹ́ńtà tá lọ wá ọlọ́pàá ìjọba ìlú ọ̀pọ̀ kíra fún ìyá ọ̀pọ̀ وجعلنا من طلب الأنعام كان من طلب الأنعام ويسرع في القلوب القلوب itu pada dia Orang yang dikongsi semua nak dapat dua orang Untuk nak ada kerja Orang yang buat ni dua nak Inan ni lagi Kalau tu lah orang tu Kalau orang tu lah orang lain Tumpah tak lain láti ní ìbẹ̀rẹ̀ ọdún a fún wọn lọ Ramadan ó tún fún wa ní kàláì àdìgbà Ramadan ẹni tí ó ṣe ìrìn àjò nínú wa ṣe ìrìn àjò nígbà tó bá wọn ó ìrìn àjò lọ̀gbọ̀rọ̀ bá kàdé ìgbà ọlọ́run ká làjà adúpẹ́ ní ọ̀dọ̀ náà wà náà ẹni lẹ́yìn oṣù sọ́rọ̀ sílẹ̀ ìkọ̀kà mú o ẹni lẹ́yìn oṣù sọ́rọ̀ sílẹ̀ ìkọ̀kà mú ìgbọ́nsá ọba tó ń bí àwọn ọ̀sán àbára wọn tó lọ́dọ̀ náà wà náà. لذلك وقبان يسمع الله عنه kó tó wá ti dàgbà tó tó wá mọ̀ tó wá tó padà tó pọ̀ lágbára tó tó tó wá ọ padà wá padà. Torí ìbéèrè yìí ẹgbẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ àwa àyà ẹgbẹ̀ ó lè ní òbẹ̀ àyà ẹgbẹ̀rẹ̀ lẹ́yìn ọ̀rọ̀ pẹ̀lú bọ́lá. tó ń lọ láti pẹ̀lú òkúta ọlọ́wọ́. ẹnu àwọn akóso àdúgbò tó ń lò sí ìlú káwọn ní ìkọ̀tà rẹ̀ tẹ́lẹ̀ lórí ìlú. kí ni ìwọ ní ó ti dín náà láti àwọn ọlọ́dún kan kí àwọn ọ̀hún ìdíkọ́ ọ̀dọ́. ẹ̀rọ ìlànà ọ̀hún náà. Thank you láwọn wà ní kọ́sù wọn àtijọ́ mìíràn abẹ́rẹ́ gbogbo jíjẹ́ ìlú wa kọ́lọ́mù tuntun ọmọ tí o gbé ìlú alẹ́ lọ sí láti ṣe àdéhùn lọ́dọ̀ lọ́wọ́ àlá fẹ́ẹ́ wọlé nílẹ̀ jẹ́ àdéhùn dáadáa ìyá ìnáwó tó gbé dáadáa.

eléyìí tí a máa ń tẹ̀ àdúgbò yàwó mọ̀lẹ́ ahad níbi àkókò yìí a ó sọ máa ní ìtẹ̀síwájú mẹ́rin nìyí. Láàbù tí a ń lọ láà parí ìlú náà ní báàbù tí a ká Láàbù tó ń sọ nípa ìdájọ́ ọ̀nà nípa ìdájọ́ nǹkan a ti tó pọ̀ lórí ẹ̀ táàbù tó padà síbẹ̀ wá lé yìí. táàbù táwọn wá wọ̀ táwọn wò ní ẹ̀rù tẹ̀lé ra wọn. sọ̀rọ̀ nípa ìyá olúwa fẹ́ sọ̀rọ̀ nípa jíjà ìjà ní ipá lọ́wọ́ ẹ̀yìn. kó o já àgbà lọ́wọ́ ẹ̀yìn ní ipá. ẹ̀sìn wọ́n ti wá gbogbo tó ó lè fún ọmọ ọmọ tó dàgbà báyìí báyìí wọn ti dàgbà ìlàwùjá wọn ti dàgbà àgbà aláṣẹ wọn ti dàgbà. Ọlọ́run àtàwọn àtàwọn. 而教他们就是爱你。我跟他们就是在这个时候付出，那做么大事不难，只是做么大事做些小事都难了我们。妈妈说：“不担心。”是那个老汉的儿子，他在那说：“这是你我表叔的儿子。” أنا الله يقول أن الله تعالى في رمضان الله سبحانه بصنيعه فجزاء الله خير الجزاء بسم الله الرحمن الرحيم باب في آداب الغفر الغفر لغة أخذ شيء ظلما ومعناه في استيلاء الفقراء استيلاء ما لا حق الغير قهرا بغير حق wọ́n bá kó kẹ́lẹ́ lé òkú mọ̀ fún wa nípa ìdájọ́ nípa àgbàdo nípa. Ọ̀sára ní àlọ́kọ́kù nínú èdè láwọ́ráwá. Ọlọ́run náà ní àpò tí ó ń dóni gíga kan ní sábùkù tó yẹn sábùkù lẹ́nu rẹ̀. Bílẹ̀ rẹ̀ ìgbà wa nìyí, ó bá ìgbà yẹn ní kíkó àbùkù, ó bò gbóhùn bá a

tôi tôi luôn thì cũng bao thì có chuyện đó lấy lấy của chúng tôi tìm thì chúng ta ôi hết tôi tìm tôi bắt lấy ở người thân quá của chúng ta là nhiều có những điều quên lại áp dụng có điều gì đâu các bạn có những điều quên áp ààbò máa wọlé pé ojú máa fẹ́ ń gbà mọ́ ẹ̀mí ìlànà ìjọ ní ọdún ìjẹun ẹ̀rẹ́ ìjọba wa lè jẹ́ ọ̀gá wọ́n fẹ́ hánà níbi ọmọ ẹ̀rọ ọdún ìjẹun mo rò pé ṣùgbọ́n pẹ̀lú pé apá rẹ̀ ti ẹ̀ lọ ọgbà ẹ̀ tó ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ sábà lè gba má lè ẹ̀tọ́ ọ̀rọ̀ ẹ̀rọ ọdún ìjẹun ọ̀lẹ́kọ̀ọ́ ti pọ̀ bá lórí mẹ́tọ̀ọ̀rọ̀ profesional agua, así que no va a ser duele de agua. No hay todo de eso, no lo es, uno se dice, para no va. Apa yang kita lakukan, awalnya kita mengkaji tadi, berapa orang yang orang pasang hello, orang pasang dalam itu. Hal ini itu, ini kita tahu. Ah, itu itu, ah, itu itu, bos. Mobile itu orang lọ́wọ́ tán. gbogbo ọ̀nà tó wá gbogbo ọ̀nà tó yẹ wá tó ń nǹkan ilé ìjà ní pa lẹ́nu ní oṣù kọ̀ọ̀kan ló ń wá bọ̀ ọ̀pọ̀ láti ìlú. nígbà rẹ̀ ti ní ìṣòro ọ̀rọ̀ ọ̀rọ̀ àbíkẹ́lá fẹ́ẹ́ lọ́wọ́ ìlú ìwádìí. Gbogbo ẹ̀ ọ̀rẹ́ ara kò jáde. Ó rẹ̀ dà, ẹ̀rọ àwọn tó ìrọ̀ àwọn ẹ̀rọ pẹ̀lú ìṣòro ọmọ tó ló dé. Ó wá gba gbogbo rẹ̀ bá ń bọ̀ àwọn ẹ̀rọ. Òun ló kó o ti tẹ̀lé àwọn ọmọ.

وهو الغرب محرم بالغير فنوه قام لقد وليه ومقام منك انتفاع يقول تعالى كن كبيرا تلك الله سبحانه ولهم ولا ولا تأكلوا أموالكم إنهم يعقلون ọlọ́run ẹ gbọ́dọ̀ máa jẹ owó ara yín láàrin ara yín lọ́nà ayé ọ̀gbọ́dọ̀ bá lásìkò ẹ̀ ọ̀gbọ́dọ̀ bá nílẹ̀ ẹ̀ wọ́n ní ká lọ mẹ́tò ìgbà. إدراك وتفكير إليه روح الكلام يجاوب سبحان أجل عنوان لا تعتمد على نظر gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìgbà ìgbà máa wọlé bẹ̀. a lè pe ìgbà tó yàtọ̀ mẹ́rin ó tó yàtọ̀ tó gbọ́ fún un ṣùgbọ́n nǹkan kájọ máa wọ ọkọ̀ òun jẹ́ òun náà á kó lè àbúrò á bẹ̀rẹ̀ àpò ìjẹun lọ́nà tó ìjẹun lọ́nà tó ìjẹun lọ́nà tó ìjẹun. nínú àdìsí tí a bá wa jáde ìgbà wa. tí ó sì wà nínú nílẹ̀ ìpànìyàn ìṣèlédè lédè ó jáde ìwọ ni ẹ má dà wọ láàrin ara yín. Bákan náà wà wọ́n yàrá kan nígbà tí yàrá yín ìwọ ni ìwọ ni wà á wọ̀ ọmọ náà ara yín ìṣí àwọn ọ̀sán.

nígbà tí wọ́n bá ti ṣe tó lọ. Ẹni tó bá ti ṣàkóso tẹ́lẹ̀, wọ́n máa ra ọlọ́sẹ̀ láti ṣe lójú ẹni tó bá jẹ́ ọmọ mẹ́tò máa ń bá òun lọ́nà lọ. Àwọn ọmọ ṣèlú tẹ́lẹ̀. Gbogbo wa ló lè sọ̀rọ̀ bá. Ṣé láàárín ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ responsible for الله اسم الله àti اسم الاسم اسم الاسم لا بلاش اسم الاسم ضمن ربه àti اسم النفس ضمن مجلس هو عطوه nínú àwọn ọ̀sẹ̀ tí ó lè wáyé ẹbí òkè kò lè wáyé ká lè gbọ́ ẹ̀mí ara wa ká má báyìí. Náà sì ní pé ẹni bá báyìí ń pa wọn. Tòmí wá lọ́wọ́. Ẹni bá jáde ẹgbẹ́ lọ́wọ́. Tòmí wá lọ́wọ́. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lórí ìdílé ká lè mọ̀ báwọn ẹ̀jẹ̀ pàtàkì lórí rẹ̀. فوقع من صلاة قلت من حالة أليس ترى الله مثل البيع والسيوم مقام منك بالدفاع مثلا عرف النبي صلى الله عليه وسلم ألم لا يحل مال من مسلم إلا بحل لو سنين أهل يقول لك dúkìá wọn ènìyàn ká tó jẹ́ mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ fún ẹrú bọ́jú ilá ètò ìdàgbàsókè àyàtò pẹ̀lú ìfẹ́ ńtọ̀ ó sọ wọn ló kúrò yọ̀ǹda rẹ̀. Mímà ìwádìí wọ́n ti wò ní bá ẹ̀bùn ní mo ti dẹ̀ fún yín fún مجنون بالله حديث ẹ̀tọ́ kan tọ́jú ètí ìsìlámù sọ wípé o lè kékeré o lè wáyé ètí ìsìlámù sọ o lè wáyé lọ́nà wo bẹ́ẹ̀ wá sí ìjà àdìsẹ́kù ẹgbẹ́ mẹ́ta jà fún ẹ̀ ẹjọ́ bẹ́ẹ̀ rajà lọ́wọ́ ara yá eléyìí ó owó rẹ̀ wá náà ta ọjà lọ́wọ́ owó rẹ̀ lọ́wọ́ rẹ̀ ló sọ káàkiri pé èyí kò lè ṣe tó nàrà ọ̀rọ̀ tẹ́ ẹni tí ẹ̀kọ́ ti tún jẹ náà ló tó tó ara rẹ̀ tó ara rẹ̀ tó wá àbí ẹ̀kún obìnrin àbí ẹ̀kún obìnrin nǹkan tó tó tó tó lẹ́kọ̀ọ́ gbogbo àwọn ẹgbẹ́ a kò lórí mo bá kó sẹ́yà àwọn àjọyọ̀ ẹgbẹ́ tó lẹ́kọ̀ọ́ sí ìlú lẹ́yìn bá wá tó kẹ́ òun ti sẹ́dọ̀ sí sáré lẹ́kọ̀ọ́ ní ẹni òun kò ní ẹ̀ńdàdà nínú ìyá. àdéhùn wa wọ́n ló kù tọ́wá ada contoh, pun tidak ó sì gbé kalẹ̀ padà tó sì máa tó sì máa gbélé. ṣùgbọ́n sá àlàáfù ìpìlẹ̀ ní pé kí lọ́nà àbáyọ báwo ló jẹ́ fẹ́lá wọn ni màlúwẹ́ ìgbàgbọ́ ìwọ́ ọ̀sẹ̀ yọ̀bọ̀ padà yà fún ẹni tó bá ti gba àwọn oní ìtàkì parí ayé àti ìdàgbé lọ́gbọ̀ tó tún bá sọ̀rọ̀ náà wà. àìsàwọ̀ jẹ́ ọba ọ̀wá ọba tó tóbi. ṣùgbọ́n ìfipá wọn tó bá wọn kò tó belakang untuk pastikan depan oh dah salah dan dulu kau dah lah, ada salah dan berdasarkan soal lah, itu dunia Tuhan lah, kalau yang boleh kita jalan Hendu mengatakan Menjadi mana orang tak boleh Tuhan tak boleh Apa tu dan kata-kata tó wúlò tó ti láǹfààní ọ̀rọ̀ gbà lọ́wọ́ ẹ̀. Kọ̀wé láti sọ pé ọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ bẹ́ẹ̀. Ọwọ́ adé ojú lọ, ọwọ́ àgbàdo. الوطن كان ثلاثة وعمل مسجد ثلاثة عن يمين الله يمين العقل ويمين القلوب Nếu như biết lắm cũng như chúng ta đã làm ra được là tương la hay là vấn đề đấy là những người làm được và đấy là những người làm được شروع والله أنا المكافر وذكر الله والذي يؤمن له والذي يؤمن والذي وذلك ولكن هذا المعتبر يمين وذلك هذا المعنى يمين وذلك ìrìn láti láti rẹ̀ jábọ̀ lẹ́nu láti fún òwe yìí o. Eléyìí kò fún Ìgbà àwọn àbá àti àwọn ọmọ ọmọdé láti fi dáná yìí. Turúmọ̀ ṣe ń sọ ilé ìgbà ìrìn ìlú. Ìbúra ti fi olóyè tó ga òṣèlú àwọn bá ti sọ ní ọ̀wọ́ ẹni táwọn sọ orúkọ wà ní ọ̀hún. Yóò máa gbà ilé ọ̀tá àtọ̀ láàárọ̀ àti ìwà làbẹ́. خصوصا سبب وهو الآن ولا يوجد إلا يقع الصدور لما أخوان في الصدور عن الجنة لا يوجد الله ولا يوجد لا يوجد ولا يوجد أجل عليكم مرة wọ́n ní irú yẹn ẹlọ́fẹ́ ni àti ìṣẹ̀lẹ̀ oyè tó lò ní ìlà àtàwọn ẹni tó lọ fún àbúrò wọ́n ní ìyẹn ní ìyẹn mọ̀lẹ́ owó lè ti kúrò àti ìṣẹ̀lẹ̀ ọ̀pá ẹgbẹ́ ọ̀pá bá ìyá àtàwọn ẹ̀ṣẹ̀ ìjàdé ìlú náà. quatro لكم تطبع على أن تكون العبد بدونه عن ابن من كانت له مظلمة حتى رأى كبرا ولمن كانت له مظلمة لأحد nǹkan àbòrò kan tó tẹ̀lé ìdánwà lọ́wọ́ ẹ̀ mẹ́rin ẹ̀rọ ìlú nínú ìbá ọmọdé àti ìgbẹ́ni kò ní ìlú kọjú tó yẹ ó kọjú lè tọ́ yẹ ẹgbẹ̀rẹ̀ láwùjọ ó kọjú lè lè tó yẹ ẹgbẹ́ ó kọjú lè tó ká ẹni yẹ pẹ́ ẹ̀ka ọ̀kan. ó kọjú lè lọ ọba lẹ́kọ̀ọ́ ó kọjú lè lọ ọba ọ̀kan lẹ́kọ̀ọ́. àwọn ènìyàn ń fa tó tó ìrọ́ nípa ìjẹ́ ìlọ̀ṣẹ́ láì tàbí lè jáde fẹ́rẹ́ ọba ìyẹn òní káyọ̀ tó ń gbó lọ sí. Olóòwò ọba ìyẹn tó ń gbó òun bẹ̀ láti. Gbogbo orú bẹ́ẹ̀, àrẹ́kù gbogbo ẹni tó bá ti bẹ́ẹ̀, ọmọdé àti òkúta lẹ́bàá jẹ́ ní àwọn ṣe ń ṣe àdúgbò ṣe ń tó ń wọlé àti ìgbòho ìgbòho àìsàn rẹ̀ èyí ṣe ń tó ń wọlé tọ́ọ̀bà nígbà tó lọ́wọ́ ọ̀rẹ́ ìlànà tó tó yọ̀ǹda fún ọ ọkọ wa lóun yọ̀ǹda fún ọ ọkọ wa tó àwọn ọmọ ìlú ọ̀sẹ̀. ṣé lónìí ni o kọ́bla àńlá yàtọ̀ náà ti náà wọ́n rà nípa ẹ̀ gbọ́dọ̀. àlẹ́ ti gbọ́dọ̀ ó ti gbọ́dọ̀ òní ti ní náà tí òní ti lówó ní láàmú. ẹ̀yin àwa ń wo owó ilé ilé ìran owó àìmọ̀ nàìjíríà ìran owó nàìjíríà. àwọn bàbá yìí gba wọn ní kọ́bìlà ìyáwó nìyẹn wọ́n ní ìyá ní ìyáwó nàìjíríà. ìjọba ìjọba ìjọba ìjọba torí pé yáwó àlàyé ní náà yọ̀ ìdánilòwú lè kọ́jú lè gbà lẹ́yìn. Wọ́n wà á máa ń mú un dé àbùkù tó bá ti ti padà tuntun ní ẹ̀yẹ. Àti ọ̀nà agbára ẹni kódà tí wọ́n lọ sí àjẹ́ rẹ̀ ní máa tọ́ rẹ̀. Wà ní ìlú ọkọ̀ rẹ̀ ìbílẹ̀ òun ọ̀nà àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀. Ọ̀rọ̀ yìí là ń dẹ́kun lọ́wọ́ àgbà náà. Tó bá wá sí pé ọ̀daràn náà tó ti tẹ́lẹ̀ kò ní ìrún kò láwọ̀ kò a

وجود الحلم ذاك الله جل إن الله الملائكة ولا ترى كلمة من جلاله ولا تسمع من جلاله ولا تسمع من جلاله ولا تسمع من جلاله ولا تسمع من جلاله فإن كان المقصود باقيا ọ̀rọ̀ àtẹ̀wọ̀ wà. Júnior rẹ̀ ọmọ ìka rẹ̀ ọ̀rẹ́wẹ̀. Olùdó láti lánà ìdílé rẹ̀ àbí oníkàlá ìlànà ìrẹ̀wẹ̀. Vamos a ọmọ va a lọ́wọ́ rẹ̀ la la mọ́tò tó kà lọ́wọ́ sọ ìdìbò bá ọ̀rọ̀ tó lé ewu ẹ̀yà tó lè lọ́nà lọ́wọ́ ẹ̀yà bàtà àtẹ̀wé àwọn ọmọ wọn one point five million lọ́wọ́ ìmọ̀lẹ́ ìlú mọ́tò tó kọ́ lọ́wọ́ ten million àti bẹ́ẹ̀ ten million lọ́wọ́ àlọ́ ìlú àkọ́kọ́ ní ọ̀wọ́ ten million lọ́wọ́ wọ́n ní láti máa rí ìyàrá àwọn àbá àpamọ́pọ̀ aláwùjọ ìjọba ti rọ̀ lọ́wọ́ fallo mengumpulkan semua kesempatan kepada Allah. Adalah yang dibutuhkan, lo bantulah, kita berbicara dengan ثلاث واقع ولا من ثلاث ليلة ساعة واقع تكتبه وبعد أن يقولون أن يقولون إلى المسجد إلى المسلمين عقد والبيت وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم السلام عليكم ورحمة الله وبركاته Thank you.